alẹ́ẹ̀tíkáf súnà nẹ́bì ni sallallahu alayhi wasallam kìí se dandan kìí se kíni kìí se dandan àmọ́ dáa inú ta nẹ́bì máa se ta nẹ́bì fi kó láyé ni sallallahu alayhi wasallam kọ́dá ńgbàtà nẹ́bì ò tún sí mọ́ àwọn ìyá ńlá wa àwọn ìyàwó nẹ́bà muhammad sallallahu alayhi wasallam wọ́n láwọn náà tún se ẹ̀tìkáfù lẹ́yà nẹ́bí sọ̀lọ̀lọ́wà àríyí ọ̀sẹ̀lẹ̀ eléyìí ni àkọ́kọ́ tákọ̀wí ni pé àsọ́kùnrin lè ṣe ẹ̀tìkáfù obìnrin náà sì lè ṣe ẹ̀tìkáfù àmọ́ bí wọ́n bá ṣe ẹ̀tìkáfù pàtàkì jùlọ ẹ̀yìn obìnrin ẹ̀tìkáfù a ní kìí ṣe dandan àbí àlékún ládá ni gbọ́dọ̀ mọ́ fọwọ́ fa haramu lẹ́sẹ̀ torí pọ́fẹ́ yan náà fílà ara haramu ọlọ́run ni kọbirin ó síbi tí ó yẹ kí ó sí ilẹ̀ ẹ̀rí kí wọ́n wá wà ní pé a fẹ́ fọ́sọ́ ní wà rò mọ́ gbáyà pé aṣọ wádọ̀ tí a fẹ́ fọ́ ní ní mẹ́sálásí kíyàn o kọmọ àgbẹ́sẹ̀ torí ẹ̀sẹ̀ ńlá lè o bí bá mọ́sálásí tí wọ́n bá ti ní kí jímọ̀ kí wọ́n mọ́sí ẹ̀ ti káàfù ń bẹ̀ torí pé ẹ̀ ti káàfù jọ mẹ́wàá jímọ̀ wọnú ẹ̀ àbí ìtumọ̀ ẹ̀ ti káàfù sí ní bọ́ bá ti níjọ́ mẹ́wẹ̀wá ìlọ́fẹ́ fi se ò ní jáde àfi ń tọ́ bá jẹ́ dandan láti jáde àmọ́ wọ́n náà tó ti mọ̀ pé ó kì jímọ̀ ọ àti kíjímà rẹ̀ ó sì wà nínú ẹ̀tìkáàfù rẹ̀ nínú tó yẹ ká sọ ń pọ̀rọ̀ ẹ̀tìkáàfù ni pé ẹ̀tìkáàfù tó pé jù bá tí máa ṣe sọ̀lọ̀ọ̀sọ́lọ̀m àbódí kan bẹ́yàn ọ̀bá wá láyé àti sọjọ́ mẹ́wẹ̀ẹ́ àbọ́jọ́ mẹ́sẹ̀ sàn àyè ń bẹ ìyẹ̀tọ̀ ọba lágbára ẹni ti káàfù ìjọ kan ìjọ méjì ìjọ mẹ́ta mẹ́rin gbogbo ìtẹ̀yàn bá ní agbára ń bẹ ẹnu àníyàn yíò nìkan náà lọ́dá ọlọ́mọ̀fẹ́ ṣe ti káàfù ọ̀sán kan òru kan mọ̀fẹ́ ṣe ti káàfù ìjọ méjì ìjọ mẹ́ta bẹ́yàn àníyàn mí gbé àmẹ́ mẹ́jà sọ di bírú ṣètọ́ni ò ní fẹ́ kí ládá ó délẹ̀ àwọn nǹkankan bẹ tí a observe nísìn pé mẹ́rin bá ti mọ̀ pòun ní mítíìnì níbi iṣẹ́ pé àwá jáde ní ìtìkáfù àlọ mítíìnì àtúndarí àtúnlọ bọ́ọ̀dù àtúnlọ ẹnu èyí tọ́ bá láyé ẹ̀tìkáfù níbi kéyàn wà mọ́sálásí kọ́ pẹ́ tí ń jẹ́ ẹ̀tìkáfù ní ọwà ìpéjọ́ kan náà ní ìṣèjọ́ kan òun kó pé ma lọ mítíni ma lọ bọ́ọ̀dù ìjọtọ̀ ọba tún ráyé ọ̀tún wa gbé àníyàmí mọ̀rọ̀kóyé kọ́dà àwọn alfa léyàn lè ṣe ti káàfù àbọ̀ ọjọ́ ìyẹn ni pé yẹn lè dàníyà ti káàfù ọ̀sán lásán àbí kọ́dà níyà ti káàfù òru lásán àǹfààní yìí ń bẹ fẹ́ni tí kọ̀gbá lífù ń bi iṣẹ́ ara ń tọ́ yẹ kí mùsùlùmí ọmọ pláàni nù ó èyí ṣe tó pláàni lífù rẹ sínú àwẹ̀ ọba fẹ́ sin lọ́hùn pé ẹbẹ́ mi fi líìvù tèmi sí inú àwẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni ọlọ́run máa ṣe bẹ́ èyí tí wọ́n fi máa fi líìvù rẹ̀ ro pé ńgbà tá a ṣe ìyàwó àbí ìgbà tí wọ́n ó ṣe kíní àwọn ó ti wo pé á ìgbà tí ń sin lọ́run ẹ̀bá se ń tọ́lọ́run ọ̀bẹ̀ ọ́ torí pọ̀ fẹ́ ṣe é ti òun wà ní ti ọlọ́run ọ̀rọ̀ onírò ti bẹ́ẹ̀ o àmọ́ rọrùn o lè máa ṣe ẹ̀tì káàfù alẹ́ òru bọ́bá ti di pé mọ́gíríbì ń bọ̀ báyìí ọwọ́ ẹ̀yìn ti káàfù rẹ̀ bí wọ́n bá sì ti káàsù bá tán ọjáde ọlọ́mọ́ra bí iṣẹ́ rẹ̀ àjẹpọ̀ ṣe ẹ̀tì káàfù kẹni òru nù ó ṣe ti ọ̀sán èyí òun ni ọ̀dájú tọ́ àti yẹjú yíò ń jò ní pé àwọn kan ní míyàn bá ṣe dìkáàbù kọ́kọ́ rí maka àbíkọ́ lọ madina àbíkọ́ lọ jerusalem bẹ́yàn bá lówó tó sì rí visa gbà kọ lọ ọ̀dá ní tìkáàbù tó pé jù òun níbẹ̀ torí pé àwọn abìnrin tó fà náà ni pé kẹ́ sọ̀rọ̀ tìkáàbù nìkan ìrún láwọn àyè mẹ́tẹ̀ẹ̀ta yìí ní ìṣẹ́gbẹ́ gbogbo ọ̀run masalasi láti tí ṣe ti káàbù láti máa kẹrùn àmọ́ bí o ti jẹ́ pé ní èyàn ní máa lé àwọn èèyàn pé èsì tẹ́ ń kẹrùn láwọn masalasi yòókú máa lé ẹnìkan pé ń se ṣe ti káàfù ní masalasi ni o kò rí bẹ́ẹ̀ látàyé annabi sọ̀lọ̀sọ̀ látàyé àwọn sọ̀hábí annabi kọ́dàdò ní lódodo arínú àwọn alfáà táwọn rí tí wọ́n gbọ́ yé bẹ́ẹ̀ àmẹ́yìn nìkan lẹ̀yìn kan gbọ́ ní kọ̀sẹ̀ẹ̀sẹ̀ sẹ́lẹ̀ àrínú àwọn àfá tó ní inú mọ́sálásí mẹ́tẹ̀ẹ̀ta yí mọ́sálásí kan náà ní kíyàn ò ti máa ṣe é ti káwò kọ́wùlù sàáìdù ibn al-musayibi sàáìdù ibn al-oyin mọ́sálásí annabi nìkan tó gbé bẹ́ẹ̀ annabi jí fara máa àrínú wọn alìmáàmù àtọ́ alìmáàmù àtọ́ ní masalasi maka àti madina nìkan kọ́dọ̀ wọn ò fi yerusalemu kún ìṣtìhádù ti ẹni àmọ́ jùmúhù the vast majority àwọn àfá látàyí àwọn sọ̀hábé donate ń sọ̀rọ̀ yìí in tí wọ́n wà lórí rẹ̀ ni pé alẹ́ ti ká fòfil masájídí kò imamu buhari ń gbò débi báàbù lẹ́ẹ̀tìkáf ó ní báàbù alẹ́ẹ̀tìkáfì fìlàṣírí al'awáhírí wà lẹ́ẹ̀tìkáfì fìlmàsájídì kùlíhá kọ́lọ̀lọ́hù azawajal wà látù bá ṣìrùhúnna wà án tún áàkì fúnà fìlmàsájì ẹ̀rí imamu buhari ní o olúwa òní mo lẹ́nìkan tí ọba máa dàmú làákàyìn pé bàbá albá ní wí pípé òsèun bàbá albá ní wí ìmáàmù buhari náà wí bàbá pé káwọn ló sún wọn àdífì pẹ̀lú bàbá albá ní gàgbà páwọn ò tó ìmáàmù buhari kéèyàn àwọn àfáà yóò múlé tó bẹ̀yìn ọ̀rọ̀kọ̀rọ̀ ni o ẹwí fún ẹni látàrí ànẹ́bí precisely àwọn afáàmà kó ti pé nínú àwọn sọ̀hábí ànẹ́bí sọ̀sọ́lẹ̀m sọ̀hábí kàbí méjì náà ni ó wí pé masalasi mẹ́ta òun ni hudhaifa hudhaifa bunil yaman hudhaifa wí fún ta ni ó fi ibn masud ibn masud gan kọ̀ farama nínú hadithi náà wọ́n wá ní pàtíwà aliyu bin abi tọ́líbi fatiwa ìyànlá wa aisha fatiwa abdullahi bin abbas àwọn àgbà sọ̀hábí ànẹ́bìnú òun ni pé alẹ́ ti káfú filmasajidi kùlìyà torí náà ọjọ́ ti lọ ní kọ́dà asaru huzaifa yí ọ̀rọ̀ pọ̀ mbẹ́ ọ̀pọ̀nà àwọn àfà ní sábàtà maukufa sábàtà maukufan ala huzaifa rọ́fùrùhú àrínú àwọn àfá alìmọ́mù tọ̀háwí fi mushkilil athar alìmọ́mù tọ̀háwí ni bálùhù wa atharun mansur a ń sọ gbogbo ilé ìpé kẹ́nìkan mọ́ a jẹ́ one way traffic tí ó wà mọ́ dàmú àwọn èèyàn bàbá bá ní kọ́kọ́ wí o rahimahullahu ta'ala imam buhari wí sáájú bàbá albani bàbá ní hudhaifa wí ibn mas'ud ní orí bẹ́ẹ̀ ìyá ńlá ní orí bẹ́ẹ̀ ibn abbas ali ibn abi talib radiyallahu ta'ala anhu torí pa wọ́n re ri alqurani wọ́n ní qurani ni wa antum akifuna bil masajid torí náà ẹni Ọlọ́run bá yọ̀ǹda fún tó bá lè lọ makkah aba náà wí pé en ti kafu makkah ló péjú en ti kafu madina ló tún tẹ̀lé lẹ́yìn rẹ̀ lọ́kàn en ti kafu gẹ́gẹ́ bí wọ́n náà ti rí kò ṣe nǹkan kan kò ṣe kàyéfì kan bí ọrụ ọ̀run náà ti rí nù àmọ́ jẹ́ pé èèyàn lè kírun ní masalasi mi o ò lè ṣe ti káàfù ní masalasi àjọ jẹ́ pé bí wọ́n ti ń kí jàmá tí wọ́n sì ń kí jùmọ̀ àbẹ̀ torí pé èèyàn gbọ́dọ̀ torí na káàfù kọ mọ́ lọ jímọ̀ o nígbàtí èsì ni ni pé ṣe lálẹ́ 20 ni àbí láàárọ̀ 21 èyí tó tẹ̀wọ̀n jù ní ọ̀rọ̀ àwọn onímọ̀ ni pé nírọ̀lẹ́ 20 là á máa wọ ìtì káàbù tàbá fẹ́ kó pé gbogbo ọjọ́ mẹ́wẹ̀ẹ́wà àbọ́jọ́ mẹ́sẹ̀sàn torí pé in ti ń bẹnu hadithi ni pé annabi ma ṣe ẹ́kẹ́ káàfù al'ashiri al'awáfẹ́ gbogbo àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ́wà tí a sì mọ̀ pòrù ma ṣáájú ọ̀sán inú ṣẹ̀ríà torí náà bẹ́yàn bá ṣe ìtìkáfù ọ̀la jímọ̀ nísìn yọ bẹ̀rẹ̀ láti magribi òní ni yọ bá ṣe tọ̀tún la magribi ọ̀la gbọ́dọ̀ ti bọ́ ní masalasi àwọn alfáà wá aládìífì táwọn míì gbọ́ tí wọ́n fi pé àárọ̀ ni ó tó wá àlàyé ló níbi àdífì ya ńlá wa aisha rọ̀bí allahu anha aisha ni kánà nàbíyù sallallahu alaihi wasallam ìdá sọ́lá ṣubhá dákàlà mọ̀ takafa bá nẹ́bí bá fẹ́ sẹ́ ti káfò bọ́ bá kásù bá àtán o yọ́wà wọ́bó kìí se masalasi o yọ́wọ mọ̀ takafa wú tó dára súnnà táwọ̀ mọ̀mọ́lò nínú súnnà ní kíyàn ó kìrìtì àyè fún rẹ̀ pé àyè tèmi ní kọ́dàkọ́ tasọ̀ bá nẹ́bí ti máa se bá nẹ́bí bá fẹ́ sẹ́ ti káfò wọ́n se kíni wọ́n bá ta bí kúbà àbí bí aṣọ àbí tẹ́ntì pé ayé tí ẹ̀ ní ìyá ńlá wa ìṣà nígbà nẹ́bì bá ti kásù bá tán o níjọ́ kọkànlélógún o yọ wa wọbo yọ wọnù mọ̀ takáfà rẹ̀ àmẹ́yìn wọn ò túnmọ̀ pé kò ti sí ní masalasi kalẹ̀ torí èyí tó Eh, mọ́ṣálásí kó tó di kíni kó tó di pé wọ́n pe magribi ìjọtọ̀ ọba fẹ́ bẹ̀rẹ̀ ńgbò là mọ́ jáde àwọn mínú wọ́n mọ́ fóònù wọ́n mọ́ jà sí pé sẹ́yìn ó dò yóò kìí dì ní àbí yọ́ lọ lé lálẹ́ wọ́n bá ti láwọn rósù kò sí o kò tó ìtò èyí tó bí imamu maliki ti wí rahimahullah imamu maliki ni bẹ́ẹ̀ lòun bá ahlul fadli àwọn ọlọ́lá àwọn tí wọ́n bá pèèyàn lọ́lọ́lá àwọn onímọ̀nù o lọ́dọ̀ àwọn afá ahlul fadli ẹ̀kan rẹ̀ máa pè wọ́n ní <laughs> imamu maliki ni bóhun ti bá ahlul fadli madina àwọn pàtàkì nọ́mà mi bá lọ ẹ̀ẹ́tì àti bẹ̀ wọn ó ti gbà lọ ẹ̀yìdì ni wọ́n wà gbà wá sí ilé wọn àmọ́bẹ̀yàn bá ní à òun lọ yẹjú nǹkan lé tóun òun padà wá ìdì ni ọ̀wù láìfí o torí pé ìtí òrújú ni pé ìjọ́ mélòó wọn lànàbí ma fi sẹ́yìn ti káàbùn àlàáṣírù àwá hírù àwọn ọjọ́ mẹ́wàá gbẹ̀yìn nínú oṣù wo bí wọ́n bá ti láwọn oṣù wọn rí ramadan ò sí ń tàmọ́ ẹ̀tìkáàfù rọmọdánẹ̀sì lápẹ̀ kẹsẹ̀ ẹ̀tìkáàfù ṣàwàlì àmọ́ ìmọ́ málìkì fi rìnlẹ̀ bẹ́ẹ̀ pé in tó ń bá táwọn alfáà máa se lóòtọ́ ni pé kọ́dà wọn ó tún jókòó mọ́sálásí wọn ó sùn wọ́n wà gbàbẹ̀ lọ èdè yàbá wá darí èdè wọ́n tó máa lọlé bàbá rẹ̀ tó lè sẹ̀bẹ̀ ọ̀dà yẹn ju jákà àbítọ̀ láìfi bí wọ́n bá ti láwọn rúsù lálẹ́ ìjọ tó kàn inú ọmọdọ́nà ọmọdọ́nà ti lọ́nu ṣàwálì lókún ẹlé iná ni jùmòhúrù àwọn àfáàwí ẹlùmí ilé wá pé òun ká bẹ́ẹ̀ alìmọ́mù sahnun wa alìmọ́mù ibn al-majishun ní àwọn àgbàfà malikiya ni wọn àwọn nìkan làwọn ṣe ìṣẹ́ alìmọ́mù sahnun àti ibn al-majishun ni bíyàn bá jáde kú ní masalasi lálẹ́ ẹjọ́ tí àwẹ̀ parí tí ó sùn di kọlọ ìdí àádà chikafa yóò tún chikafa ń se alìmọ́mù ibn abdulbar ibn inú àwọn àgbàfà maliki náà òun lọ́wọ́ kọ́mẹ́ntì sísàlẹ̀ ọ̀rọ̀ sàánúnà àti ibn al-majishonu pé lámyẹ̀ kúlbìhì áhàdún mínàlẹ̀ òlàmà ẹnìkan sọ́rọ̀ èrí inú àwọn àfà bẹ̀rẹ̀ látorí mọ́ mọ́lìkì tó já àfà gbogbo àwọn kọ́dà nínú mẹ́dẹ́ àbí mọ́lìkì àwọn iná lẹ́yìn àméjèèjì yóò lámyẹ̀ kúlbìhì áhàdún gẹ́ irúhùnmọ́ ẹnìkan sọ́rọ̀ èrí o ìbí hàn pé kèsè tó wọ́wọ́ mọ́ o bẹ́yàn lẹ́yìn lẹ́lùmí ọkà àmọ́ bẹ́yàn bá dúó gẹ́gẹ́ bí ma mọ́lìkì ti wí ọ̀dà kọlọ̀nkọ́ mọ́sá kò sí rọrùn fún wa bàbá wá wà ní ẹ̀tì káfù ẹ̀sìn ọlọ́run la fẹ́ sìn ṣètọ́ni ò ní fẹ́ gbogbo ọ̀nà tí ó fi dínkù ọ̀dà bẹ́yàn ọ̀bá lè ju fóònù silent kò pé ní ní indab dọ̀rúra cases of necessity lọ́kàn máa yẹ̀wò bọ́yọ̀ fẹ́ pé àwọn ará lé fún nǹkankan tó se pàtàkì bọ́yá nǹkankan tí ó lè bàjẹ́ àbówó ẹnìkan tó yẹ wó fún àbí ọ̀rọ̀ jáká ní tó se tọ́ ọ̀rán tí bọ́bá rántí ti yanjú yíò náà mẹ́jọ ọmọ dìsọ́bù rẹ ipad wá inú kìíní àmá wá bráùsì àmá kọ́dà bí èsì haramu yóò dì ládáyàn kù torí tí wọ́n ní àṣẹ ní ìtìkáfù kọ́hùn kọ́dà bàbá sí àwọn àfáà máa pé kọ́dà bẹ́yàn bà máa kíwú bàbá máa sọ̀rọ̀ ọlọ́run náà májẹ ọpọ̀ nínú ẹ̀ tìká fún ní tí kọ́ pọ̀ ní pé àìbáadà tí wọ́n tọ́ máa dáṣẹ ìlànàbí fi máa wà ní kíni ànàbí ó nẹ́mọ̀ takáfù tí ó wà ma kí alkùránì subhanallah alhamdulillah ilaha gbogbo adhikaru tọba ma tọba súnà ànàbí mu gbọba ti lágbàá ma àwọn ilé ìlọ dáa kọ́pọ̀ ní kìnnì ní ẹ̀tì káfù bíyàn bá wà ní ẹ̀tì káfù kèé jáde ilá lèlhàjá àfi pẹ̀lú tó nídi tí ò se mọ́ ní bí ẹni tí kọ̀lẹ́ni tí ó ma gbóúnjẹ wá fún wọ́n se ń ta oúnjẹ níbi tí ó jìnà sí masalasi ò lè jáde bí ọba ti jìnà púpọ̀ àbí ẹni tí masalasi ò ní tọ́ílẹ̀tì ẹnìkan wá ní àwọn ní tọ́ílẹ̀tì ń tòsí yọ́sá lọ tọ́ílẹ̀tì masalasi náà sì ní toilet yóò jáde kó nú masalasi gbogbo yíwọn ò burú ẹ̀ àmá àwọn ìjáde tí ò nídi pé mọ́ kàfẹ́ nẹ́sẹ̀ lọ <laughs> èyàn ọmọ nàrú ẹsẹ̀ bẹ́ẹ̀ ó sì rọrùn ẹ̀yìn obìnrin tọ́kọ́ yín bá wà ní ètìkáàfù tẹ́ bá rí pé ẹ pé nọ́mbà wọn wọn ò gbé in tó sì se pàtàkì tí nǹkan lè bàjẹ́ ni obìnrin lè wá ọkọ rẹ̀ wá pé ẹ bá ń pè é

pé pé bíyàn bá ti ṣe ó ti kó nínú ẹ̀tì ká fún àkọ́kọ́ náà ni pé bíyàn bá ti jáde jáde tí ó tí necessary ẹ̀tì ká fún já o kọ́dà àwọn àfáà ma mú àpèjú wa pé kíyàn wá gbọ́ nísìn ah ìnẹ́lélá ìnẹ́lérọ̀ brọ́dá kìíní ni ah ẹ̀ṣẹ́ lónìí wọ́n sí wọn tọ́ bá lọ jànáza ẹ̀tì ká fún já bíyàn bá jáde kó ní pé fárúdó kìfáyà ní jànáza àwọn tí ò sí ní tìkáfù wọn kírun sílá bí wọ́n bá jáde o lè padà lọ kí tí ẹ àmọ́ nù tí ò sáyé fún pé a ah, ṣe jànáza tún wá já ìtìkáfù ní ọjà o àbí ẹ̀yádá tó lè mọ̀rí ìbù inú àwọn tó ní ládá tó já ní kàtó wá pé tí ò ní ládá mẹ́yàn bá ti jáde ìjákújá eh, lápèjúwe mẹ́yàn bá ti ẹlóhun fẹ́ wá oúnjẹ náà oúnjẹ tò sí lọ wà ìwá sí pé ń wárú oúnjẹ kan pé táíwò wọ́n sì ti ń tà mẹ́yàn <laughs> eh, eh, bá mọ̀ kún wọn lágbára ẹ̀ ti káfú kọmọ sí bá dà mí mọ́sọ̀ọ́dí yẹ̀yẹ́ nínú tí ẹ̀yìn obìnrin kátún padà sọ́dọ̀ àwọn obìnrin obìnrin tí ó bá ti rí nǹkan oṣù rẹ̀ ìmọ̀ haibọ̀ àbóbímá ìtìkáàfù já ibi tó ṣe déhun náà lọ́lọ́run ní ó ṣe dénú kò sí kókó nínú masalasi àìdó masalasi pẹ̀lú haibọ̀ àbí nefas àfóbìnrin tó bá yí pé stehabọ̀ ní dá láàmú àgbàlagbà ń pẹ̀lẹ́ jẹ àwọ̀ ọ̀dá tí è ṣe pé ẹjẹ́ oṣù ni irú èyí ohun ẹnu òfin ni pé ọgbọ̀dọ̀dọ̀ ti mọ́sálásí ọgbọ̀dọ̀ wá ń tí ó fi páàkì ojú ara rẹ̀ dáadáa bí ọkàn bá ti rìn yọmọ chíńjì rẹ̀ àmúlẹ̀sẹ̀ ìtì káàfùn tí ẹ̀ àwọn tí mọ́ rántí ní nínú àwọn ìdájọ́ ìtì káàfùn ẹnu tí wọ́n ma fi kún náà ni pé bíyàn bá ọlọ́mọjà ara burú bí làkáyìn bá yẹ nínú ìtì káàfù ẹmú jáde o ìyẹn ṣe ìtì káfú pẹ̀lú pé kọmọ tí ń se ọlọ́nkọ́ mọ́sá sàmọ́nà ẹni kọ̀ọ̀kan wa ọlọ́nkọ́ ṣọ́wà mẹ́ ọgbẹ̀ntọ́lọ́n bá kádàrà pé olùṣẹ́ ìtì káfú tọdún iná ọlọ́wọ́ gbà ara ǹfàní ìtì káfú ni pé ọyẹ kó rí fọ́ọ̀mù yàn pa gbogbo jẹgẹjẹgẹ ayé tí lẹ́nu ọjọ́ kan lọ lágbé ọjọ́ méjì ọjọ́ mẹ́rin mo fi ní ẹmọ́ tún àláwọ̀ gbogbo ayé tí ń bẹ́ńtà bẹ́ẹ̀ bá ti gbé íńtánẹ́ẹ̀tì lọ gbogbo ayé ló ti gbé lọ́wọ́ kò sí nǹkan mímọ̀ gbogbo ayé wà táyé gẹ́ ẹjọ́ wọ ìtẹ̀káàfù torí náà ẹ̀ tí ń jẹ́ ìtorí ẹmẹ́jà gbàgbé kí ni ìtẹ̀káàfù yẹni ká ah, gbogbo ìta ń bá kí látọdún kan yìí ẹjá kóra dúó pẹ̀pẹ́ tí a máa se nìkan ní tó lọ gbé browsing àti tó ní iléeṣẹ́ àtúnjọgbé wọ́n tún pè ọdún dáhùn lórí fóònù náà jáwọn èèyàn náà mọ̀ pé a ah, wọ́n wà ní ẹ̀tìkà àmọ́ kọ̀ lẹ́tọ́ o kéyàn orí fóònù ìyàwó ẹni àbáwọn ọmọ ọmọ bọ́yá tó ṣe pàtàkì ọ̀ọ́kà ti kọ́ wọn ni ó fún wọn lẹ́kọ̀ọ́ pé bí nǹkan báyìí ẹ̀kẹ́ sí lámọ́yín ọba ìpérú nǹkan báyìí ìrú nǹkan báyìí ẹ̀kẹ́ sí làkàṣègbè àmọ́ tí wọ́n bá fi wá rẹ́ni tí wọ́n ké sí àfiwọ́ àfikọ̀ dá wọn lóhun o èyí sì ṣe wọ̀ kọ́dà bóbìnrin bá wọkọ̀ rẹ̀ wá ní tó necessary hadith ya ńlá wa sọfíyà bíntu ọ̀yẹ́ ọlọ́ọ̀bá nẹ́bí sọlọ̀lọ́hùn aléyìí wọ́sẹ́lẹ̀m gbàtà nẹ́bí wà ní ẹ̀tìkà kọlọ̀nkọmọ́sá gbà lẹ́sìn fún wa kò já ṣe ọ̀pọ̀lọpọ̀ ramadan láyé àti láyé ọ̀rọ̀